Yorùbá Nation. This is Koiki Media. Ẹ jọ kí ni ẹ bá wa rí sí ètò tá à ń ṣe bí wàá rally mega rally tá à ń ṣe bí wàá àti ìmọ̀ràn tẹ́lẹ̀. Gibson I know you call me mega man. This just a super I can call it a testronic. I do. kankan wọ́n nàìjíríà kò sí kankan sẹ́ni tù mí lájọ sẹ́ni ti dájọ́ ní orí nǹkan tí ìlú ọmọ yorùbá gbé mi bẹ́ẹ̀. ẹ jẹ́ ká jáde ká tú ara ká tú ara kájọ wá gbárù kùtù tó lórí bọ́ọ̀lù ètò ìgbéjú tá à ń lọ. ìlú ìlà ti wá àti orúkọ yín. Ah, orúkọ mi ni jẹ̀mí àbùkẹ́ ìlú àbídèmí mo wá láti Ọ̀yọ́ state ọmọ Ọ̀yọ́ alábí iṣẹ́ ìlú orílẹ̀-èdè Yorùbá gbé wa ò gbọ́dọ̀ alẹ́ o. pọ̀ àwa fẹ́ kó tó gẹ́ àbí. ó ti tó gẹ́ ó ti dó ṣe ti dópin báyà. Koiki Media ẹ jọ ìlú wo lẹ ti wá ṣé àtìlúṣẹ lẹ ti wá báyìí àtìlúṣẹ lẹ ti wá sí Ògùn sí Ọlọ́run ràn wá lọ́wọ́ ẹ kú iṣẹ́ ìlú o ẹ jọ ìmọ̀ràn wo la ní fáwọn tó ń wò wá láti ilé. àwọn tó àwọn náà máa bọ̀ wá kó wá sọ̀kọ́ ti wà báyìí a nídìí àwọn náà kó wá sọ̀kọ́ ti ní fún mi. ó lè lè yorùbá sọ wa ẹ kú sáré bàbá mi kó ìkí Koiki Media ẹjọ́ ìmọ̀ràn wo lẹni fáwọn tó ń wà lásìlé ìmọ̀ràn wo lẹni fáwọn tó ń wà lásìlé orúkọ yìí. ṣiṣẹ́ pẹ̀lú Yorùbá nation lágbà ìyá yìí sì tó gẹ̀nà àwọn èèyàn ọlọ́run máa jáde máa pa ọlọ́tún lóṣù gọ́ọ̀mẹ̀ntì náà ẹ̀wọ̀n àlejẹ́ rẹ́sì láàrin ìlú ṣé rẹ́sì wà nínú nǹkan tó yẹ kí kọ́sọ̀mù máa pààyàn sí tán bá gbé yàrá sàwọn náà ń jẹ ọ̀ wọ́n tún gbé rẹ́sì náà mọ́lẹ̀ ebi ń pa gbogbo ara gọ́ọ̀mẹ̀ntì orí nǹkan ṣe sílẹ̀ wọ́n bá fìyà jẹ gbogbo àwọn àwọn ìyá wa wọ́n jiyàn gbé. tiwa. orúkọ mi ni ẹgbẹ́ àlàyé wọn láti ọmọ ọjà ọ̀dọ́ ní mí. ẹkùn sẹ́yìn lórílẹ̀‐èdè Yorùbá gbé wa kò ní gbọ́dọ̀ rẹ̀ bàbá mi ẹ kí olóyè Sunday Igboho Igboho Igboho Igboho Lá, Nation!